يقول المصنف رحمه الله تعالى باب الأداء عن عبد الله بن زيد بن عبد ربه قال طاف وأنا نائم رجل فقال تقول الله أكبر الله أكبر فذكر الأذان بتربيع التكبير بغير ترجيع والإقامة فرادى إلا قد قامت الصلاة قال فلما أصبحت أتيت رسول الله صلى الله عليه وآله وسلم فقال إنها لرؤيا حق الحديث أخرجه أحمد وأبو داود وصححه الترمذي وابن خزيمة وزاد أحمد في آخره تقصد قول بلال في أذان الفجر الصلاة خير من النوم ولابن خزيمة عن أنس رضي الله عنه قال من السنة إذا قال المؤذن في الفجر حي على حي على الفلاح قال الصلاة خير من النوم وعن أبي محفورة رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم علمه الأذان فذكر فيه الترجيع أخرجه مسلم ولكن ذكر التكبير في أوله مرتين فقط ورواه الخمسة فذكروه مربعا فقابلت منك لا يسمعك nípa àwọn àdéhùn tó wá nípa ìran pípẹ́. Láṣẹ pípẹ́ ìran pípẹ́ ó ti di ọ̀kan nínú àwọn àṣà ààrẹ Islam àmì táwọn ti já táwọn ti máa ìpè mùsùlùmí dẹ́gbẹ̀ta. ìrún pípé yìí nígbà tó bẹ̀rẹ̀ kí ẹ̀rọ ti wá nínú àwọn àdéhùn ètò Bukhari àti Muslim tí wá gbé jáde. إلى أن النبي صلى الله عليه وسلم وقت هجرة مدينة pẹ̀lú sakiyesi wípé òǹkà àwọn mùsùlùmí ti pọ̀ yàtọ̀ sí wọn ti ṣe wà ní mákìá á ti kírun lẹ́ẹ̀mọ àwọn lójúmọ́ àmúkátọ̀ náwó láàmú àgbà láti fi máa wọn èèyàn nà wípé àkókò wọn ti tó kán lọ kírun kí wọn wá kírun ní kíláàsì ìgbà wa kan wá wọn ní láti mẹ́kà ìní wọn ti ń pè wọn tó wá sí Mẹ́dínà ṣùgbọ́n ìgbà wọn. fẹsẹ̀ rìn ìta àmọ̀ tó dájú ó wípé sísọ ìrún pípé dòfin ó ti lọ bẹ̀rẹ̀ ní Madina ní ọdún alákọ̀ọ́kọ́ lẹ́yìn hijira náà péjọ pàpérò tí àkókò wọn ti tó a rí nínú wa ẹni tó mú màrà ká máa lo abo wa ìwọ́n dáná ìṣòro wa ìṣòro ń kọ̀ wọ́n ní torí lẹ́yìn kì í ṣe àwọn nàfárà nù àwọn alágbélébù a rí nínú wa ẹni tó dá màrà abówó kọ́ ká máa fà fèrè nígbà tá a ti kìlọ̀ nígbà tó ànábì sallallahu alaihi wasallam wọn kọ̀ wọn nítorí pé àwọn ìyàwó dì nìyẹn a sì rí nínú wọn ẹni tó ní ká máa dáná nígbà tí èsì máa ti bẹ̀rẹ̀ sí ní gbéra sókè àwọn èèyàn ò rí wọn fi máa mọ̀ pásítọ̀ wọn ti tó ni. sallallahu alaihi wasallam wọn kọ̀ wọn nítorí pé àwọn màjú sí nìyẹn atuka akọrọ sórí pé ọlọ́run ọbọ fọnà mọ wá ní sábà sí abdullahi ibn zayd ibn abdi rabbih tó gba àdéhùn wa alákọ̀ọ́kọ́ yìí òun yàtọ̀ sí abdullahi ibn zayd ibn aasi èyí ti ń dákọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ níbi àlùwàlá a ti sọ níbẹ̀ yẹn pé abdullahi bin zayd bin abdurrabbe òun bọ̀ òun náà ló gbé yìí. tàbí ọjọ́ kan nínú àwọn àǹfọ̀ òun náà ń bẹ níbi àpérò tó tẹ̀lé yìí. ń fún wa nílò nípa tó tẹ̀lé sùn lẹ́yìn àpérò tó tẹ̀lé láàrin anabi sallallahu alaihi wa sallam àtàwọn tàbí náà níbi tí wọn ti fẹ́ náà rẹ̀ níbi kan tí wọn fi túká kọ́nà wọn kọ́nà mọ́ wa. tàbí ìwà ń fún wa níwò nípa tó tẹlẹ̀ sóun ojú àlà nítorí pé ní tí a fi hàn yàn lójú oorun wọn látọ̀dọ̀ náà ọba ló ti máa ń wá ṣùgbọ́n ìta lálàlà wọ́n ní àtúntà ṣe fọ́ọ̀nù tó tún máa wá. a ti mọ̀ pé ìjà ànábì ti ká àyàfi àwọn mubashirat àwọn afúnni ròdùn nínú rẹ̀ ọ̀nà sì ni ar-ru'ya as-salihah. àwọn níta bá fi hàn ní lójú oorun báwọn kan rí a sì mà bí kánábì ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ fún tó dà náà rè àkọ́kọ́ dọ́là fún wa nígbà di ànábì ọ̀nà sọ̀rẹ́ ọ̀nà tí a fi hàn ní lójú oorun tó débi pé wọn àyè rí nǹkan kan lójú wọn àfi kí nǹkan wọn ṣẹlẹ̀ kí ìgbà tilẹ̀ má tí ò sí èméjì rẹ̀. aláwọ̀ dodo yìí ohun tá a fi hàn tẹ́tẹ́ tó dodo yìí ó tẹ̀síwájú kó tún mẹ́fà ó tẹ̀síwájú kó tún mẹ́fà. lẹ́yìn anábì sọ̀rọ̀ máa rí wa lù sẹ́lẹ̀ wọ́n sì ṣe ọdún mẹ́tàlélógún. lókè pẹ lẹ́yìn tó ti ṣe wá ní ànábì rẹ òbíkẹ́ rẹ̀. ajẹ́ pé oṣù mẹ́fà tá a bá wò ó sọ́dún mẹ́tàlélógún ajẹ́ pé ìdá kan nínú ìdá mẹ́rìndínláàádọ́ta ìdá nàbí. No, òun ní tá a fi hàn ní lójú oorun tọ́jú òdòdó. oṣù mẹ́fà lọ́lọ́run bá fi ń fi nǹkan hàn nábì lójú oorun tí ń ṣẹlẹ̀. ọlọ́run sì fi ọdún mẹ́tàlélógún wọ́n fi ṣe ní ànábì àti òṣìṣẹ́ ẹ̀yin sì mọ̀ kóṣù mẹ́fà mélòó lọ́wọ́ nínú ọdún mẹ́tàlélógún oṣù mẹ́fà mẹ́rìndínní àádọ́ta ajẹ́pẹ́dà kan nínú mẹ́rìndínláàádọ́ta jíjá nàbì ẹni dàbí hàní lójú àlá tọ́jú rẹ̀ torí rẹ̀ irú ẹni tó lálà tó bá rí máa ń ìdá kan nínú. ìdá mẹ́rin dín ní àádọ́ta jíjá nàbí rẹ̀. tọ́ sábẹ́ lójú oorun ọlọ́run fi hàn án sẹ́nìkan gbé ká ìwà àwọn sọ́ọ̀sì nàkó á àtọ́ sáàbù yìí fún mi ká lè bá a máa lò ó sáàbù yìí fún mi kí ló fẹ́ máa fi ṣe wọn làwọn fi ṣe àpèjúwe pásítọ̀ òun ti tó lò káwọn èèyàn á máa lò pásítọ̀ òun bá ti tó. arákùnrin wa sọ pé ọ yóò àjẹ kí n tọ́ka sí ìtọ́lọ́lá ju aago lúlù fún ọ ìtẹ́ màá ṣe pásítọ̀ òun bá ti tó. mo ní bẹ́ẹ̀ ni ìgbà tó kọ̀ láti ta aago fún un ọwọ́ akọ ní gbólóhùn bá ti máa fi hàn. tó irun fífi inú ìṣẹ̀lẹ̀ Islam òun náà ni al-i'lam ìkéde ìkéde tá a fi mú ní mà ìgbà tí kò tó eléyìí ni pípé ṣùgbọ́n nínú ìṣẹ̀lẹ̀ òun náà ni ìkéde. الإعلام بوقت الصلاة بألفاظ مخصوصة في أوقات مخصوصة كده فاكو كونو في تو لا كلهم تتعشى دايري وان لا فاكو تتعشى دايري إلي ما في وانا كيفي وانا كيفي وانا كيفي gbogbo tá a bá ti pè ní kéde wọn bò káta ká lóhùn ká lè gbóhùn sókè eléyìí jẹ ọ̀rọ̀ pípé. abdullahi ibn zayd ibn abdurrabbe onítọ́ọ̀fẹ̀ bíi wa ànànà ìmọ̀rọ̀bìrọ̀ ẹnìkan gbọ́dọ̀ ní kọjá ń gbà mọ sọ arákùnrin kan gba ọ̀dọ̀ ní kọjá ń gbà sọ.

الله أكبر لا لا معنى بتربيع التكبير فتقول الله أكبر لا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أمان إليه هو من الحديث عبد الله ابن زيد ابن عبد ربه يا الله أكبر لا لا هذا الدواء إلى زواره في بلاد أتي أبو محظورة يجي ẹ̀mejì péré ní ọ̀sọ̀ ọ̀wá ọ̀pọ̀ níbẹ̀. bó tilẹ̀ jẹ́ pé wíwá nínú àwọn ìgbà wà ike ọ̀sẹ̀ ọlọ́wọ́ ọ̀pọ̀ lẹ́mẹ̀ ṣùgbọ́n àwọn ìgbà wa tó pọ̀ jù nínú àdéhùn ti àbú màdúrà òní pé ọ̀sẹ̀ ọlọ́wọ́ ọ̀pọ̀ lẹ́mẹ̀. wọ́n wá kọ́ bí ó ti ti pè ọ́n títí délẹ̀ ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadur rasulullah ashhadu anna muhammadur rasulullah hayya ala as-salah hayya ala as-salah hayya ala al-falah حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله بغير ترجيع لا يجيك رفي أوي اوي بولون جاي جاري جاي جاي لا يجيك رفي كون نيلو رفي في عبد الله بن زيد ابن عبد ربه wọn ò fi sí níbẹ̀ yìí pé wàá ti Allahu Akbar àbọ̀ àti ashhadu an la ilaha illallah ashhadu anna Muhammadu Rasulullah jẹ́jẹ́ kó tó fún mi sókè ẹlẹ́nu wọn fi ní tàwùjẹ́ yẹn kí wọn àti sọ́kọ́ Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar wàá rọ àdákẹ́ ashhadu an la ilaha illallah. أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله يعني لا أفضل صفك أشهد أن لا إله إلا الله سقط وجوه لا قوسك دينا نوكني ترجيع لأنه في عبد الله بن زيد وفي ترجيع به kò sí ń bí kò sí pé kò Abu Mahdura ṣùgbọ́n kò wá nínú hadithi àwọn yòókù wọlùkẹ́ kọ́ọ̀mà wọ́n tún wá kọ́ mi ibi ìgbà tó bá fẹ́ ṣe kọ́ọ̀mà bàbá ti pè é tán báwo la ṣe bá ṣe kọ́ọ̀mà máa أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح إلا قد قامت الصلاة يعني كيف قد قامت الصلاة ما توقف حي على حي على الفلاح يعني قد قامت الصلاة قد قامت الصلاة òní wílẹ̀ kan méjì lórí ọ. Allahu akbar Allahu akbar la ilaha illallah. Tọ́ba wọn ni yóò wí gbólóyìn kọ́mọ lẹ́kọ̀ọ̀kan eléyìí tí ò túmọ̀ sí wípé Allahu akbar ti bẹ̀rẹ̀ ẹ̀ka ni òun. Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah. أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله بين وقع عبد الله ابن زيد ابن عبد ربه فلما أصبح لما تلمات موجودة أتيت رسول الله صلى الله عليه وآله وسلم موابانا كاتل لكم أبا فقال أنا بني إنها لرؤيا حق بجاج كنت فيها نجو على لجو تجوبك الحديث حديث تسمع تو تو هم انتوا واني قارئ oníkiri máa ń sọ pé ìnáhà lọ́rọ̀ ìyá ọ́k dájúdájú ń ta fi hàn ní lójú lójú oorun tó dé dòdò rẹ̀. wọ́n á ní sọ́ni tí wọ́n sọ fún ọ pé ká máa wí dásìkò oorun bá pé fún bìlà. فإنه أندى منك صوتا torí pé ó tó ń rìn ju lọ. lọ́sí ẹni tó rí nǹkan ẹ lójú oorun yẹn ṣùgbọ́n wọn ní ìwọ kọ́lọ́mù pé sọ fún lágbájá torí kí ni wọ́n sọ sábàbí ètò ojúṣàjú nítorí pé ó lóhùn tó rìn ju tẹ̀ lọ. ibi tí wọ́n ti fi kúbi láti síbi láti ń pè rùn ni wọ́n máa ti gbọ́ ọdún náà ń bọ̀ ó ní wọ́n lọ́ àlè mí náà ríro rẹ̀ tó tó dé ẹ̀ ń tẹ́síwájú rẹ̀. سبحان الله تعالى كيري فالكما كيجة سباقا إلى الخير أنت يا راجل بيوري هذا سبحان الله تعالى لا يكون فانت سباقين إلى الشر أنت ما يرى تابو كل ما سوى به تو حديث أخرجه أحمد الإمام أحمد بن ذلك وأبو داود àti Abu Dawud àti Tirmidhi Tirmidhi sọ pé sahih Ibn Khuzaymah náà sọ pé sahih. ẹgbẹ́ wáyé ó ṣàfihàn fún wa àwọn ẹ̀kọ́ ńláńlá nínú àwọn ẹ̀kọ́ yìí onígbà nàbí sallallahu alaihi wa sallam laysa mustabiddan ànábì sallallahu alaihi wa sallam wọn èdè dìkítẹ́tọ̀ ẹ̀ńtí. wáyé ọba ti sọ̀kalẹ̀ fún anabi nípa rẹ̀ anabi máa ń bá àwọn tàbí dúró torí kọ́ náà bá ti sọ pé wọ́n ti àwérò wọn tẹlifam máa bá wọn jíròrò nínú gbogbo nítorí ọba fẹ́ sí. فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. nígbà tó bá wá pinnu pé tí wọ́n fẹ́ sè ní bọ́lọ̀ dùn. lẹ́kọ́ náà bá nífẹ̀ẹ́ sí àwọn olùgbàdúró. wà á múrò ohun ṣúrọ̀ ọ̀bẹ̀ yìí náà ọ̀rọ̀ àwọn mùsùlùmí ètò wọn máa ń ṣe dúró rò lórí rẹ̀ láàárọ̀. orí ẹ̀ gbogbo ẹni tó bá ti fi ṣe aṣíwájú tó bá fi jọ̀gá kọ́mọ̀lérò pé torí pọ́ǹba àgbájọ àwọn yòókù lọ́wọ́ sàmọ́ gbà tó jẹ́ pé ọ̀rọ̀ ò lè létò kò lè lọ dáadáa sáàbà lẹ́nìkan níwájú iná wọn fi jọ sọ̀gà. mọ́ wàá jẹ ẹni tí wọ́n máa dárò tí wọ́n máa dá pàtẹ ẹjọ́ máa jíròrò pẹ̀lú àwọn tó wà lábẹ́ rẹ̀. ó ń bẹ nínú àwọn èèyàn sáàmọ́ fojú di wọn tó ti kọ́gbọ́n tí ń bẹ lórí wọn àní ìdájọ́ rẹ̀. ẹni tí bá ti fọgbọ́n ọlọ́gbọ́n fọgbọ́n wọn náà lànà ìṣòro náà ìṣòro náà ti ń kó àwọn tàbí jọ fún gbàmọ̀ràn lẹ́nu wọn ṣe amúrin bìíní nípa ọ̀rọ̀ ẹ̀ ìgbà tó ṣe pé wáṣí yóò fi sọ̀kalẹ̀ ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ àwọn ọ̀gbọ́dọ̀ wa jẹ́ ẹni tí wọ́n máa dárò tí wọ́n máa dá sí ó kún ìgbà tá a bá jọ ọmọ lẹ́yìn àlẹ́gbẹ̀ Muhammad sọ̀rọ̀ wa àìsọ̀rọ̀ tí a bá ti ń fi àpérò lórí nǹkan kan kìí ṣe dandan gbà wípé lónìí náà la sì gbọ́dọ̀ rí àbáyọ kan tó jẹ́ pé a fẹ̀nà kò lé lórí. a lè ṣe ká pàtì ká fi padà síbi rẹ̀ ńjọ́ mi títí tá a ṣàfihàn rí pé ẹni tí a padà mú nítorí láǹfààní. nínú ẹ̀kọ́ tuntun wa náà àdéhùn ó ní pé ọ̀ràn èèyàn ló jẹ́ lórí mùsùlùmí o ìpè kọ́ yapa sí àwọn kẹfẹ́ rí kọ́ yapa sí wọn kọ́ mọ́ gbé ní táwọn ń ṣe nínú ẹ̀sìn wọn wọ́ ìsìláàmù rẹ wò ní táwọn kẹfẹ́ rí ń ṣe nínú ẹ̀sìn wọn wọ́n gbé wá bá ìsìláàmù gbogbo èèyàn ló ṣe bẹ́ẹ̀ láti kó pé kò pé lọ́dọ̀ tó wa. Èrùbẹ́ni kan mú àpèjúwe wa. يجعل الناقوس كناقوس النصارى النبي قال يجي أبو يجي أبو النصارى نقول وني بوق كبوق اليهود أجب يا جماعة لو كيري في يهودي ما تقول نار كنار النجوم إن يبينا مجوسا وأنتم سنا àbẹ́rẹ́ kọ̀kọ̀ sọlá àdìsọ́lá. eléyìí túmọ̀ sí pé lẹ́yìísà kúfúrú xeyìrú ní kúfúrí fàlùkúfúrú kúlù ó ṣàn kò sí ìkẹfẹ̀rí kò sí ìṣèkẹfẹ̀rí kan lọ́dà bí ìṣèkẹfẹ̀rí mi gbogbo ní abá ti pè ní ìṣèkẹfẹ̀rí kọ́ àbúrò nìyí. وإن لم يدل ذلك على أن الكفر ملة واحدة بل هو ملل مثل ذلك اللي يوسم تجيب الكل في كفيرين إن كناني وإن كناني وكفيرين أبو غلاء إن صوتني في كفيرين كيف تقول حديث الكفر ملل لو لا يرث أهل دينان شتى أولا لازم نجي جو جو راهو نجي جو wọ́n pè ní dìínárì ṣẹ́ta wọn bá jọ dékèké ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tẹ̀lé ìdí àwa gẹ́gẹ́ bó ti ṣe pàtàkì ike káwọn mùsùlùmí ọmọ ike nǹkan jà òun náà ní Islam kò síbẹ̀ tí lè pa ìṣèkèfé líláró tí ó tẹ̀ sí wò. òsibò ti fẹ́ gbé lárugẹ tí ọ̀jọ̀ ju ẹ wá wọ aṣọ ike lẹ́yìn tó kúfúrú xeyìrán ní kúfúrú kò sí ìsèkèbèrè kan tó lérò sí ìsèkèbèrè mi lọ. tètè pé akọ́kẹ́ nínú àwọn kò fún àwọn bá ó ti rọra fún wa ní àǹfààní kan tí òkú kẹfẹ́ rí mi pẹ̀lú gbogbo àwọn kẹfẹ́ yìí wọ́n ní ada lórí nǹkan tí wọ́n ń lò yìí àwọn ikú pọ̀ jù nínú wọn ọlọ́run fún wọn láǹfààní tí ò fún àwọn kẹfẹ́ rí ni bí àwọn ọ̀nà sọ́ra ti ọ̀wọ́ dé ọlọ́run fún wọn láǹfààní pé tí wọ́n bá ká jẹ ọlọ́run fún wọn láǹfààní pé a fẹ́ ọmọ wọn lóbìnrin اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لكم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب إذا آتيتموهن أجورهن محسنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين الله أكبر بكي جاءنا فما يهودي أبي نصارى ẹ̀rọ pé àwọn tó láǹfààní kan mẹ́ẹ̀ èdè òsì fún àwọn bàbá lóró èdè òsì fún àwọn bàbá tàǹkù èdè òsì fún àwọn olùbọ Ọ̀ṣun Òṣogbo èdè òsì fún àwọn olùbọ Òkè Ìbàdàn èdè òsì fún àwọn alágẹmá èdè òsì fún àwọn ẹlẹ́yọ̀ ṣùgbọ́n ọlọ́run fún àwọn Yahudi àti Nasara walau kana Yahudiyya aw Nasraniyya wa fi nafsi al-waqt kó tó jẹ́ lẹ́yọ̀ Yahudi náà àbí Nasara bẹ́ẹ̀ jẹrẹ tó bá dúró la tó bá jẹ́ yahudi kọ́ọ̀lù tó bá jẹ́ nàkọ́ọ̀rọ̀ fẹ́ẹ̀ tí ò ní nǹkan ní ìdíje ju nàkọ́ọ̀rọ̀ àníyá lọ tí ó kó bá tó bá kú òun ni tó bá dún ẹ̀ràn ọlọ́run nìkan òun ni tó bá dún obìnrin tó bá wù yín fẹ́ ọlọ́run bá kẹ̀kẹ́ bẹ́ẹ̀ náà ni yahudi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n tún náà gbọ́dọ̀ lo irun táwọn ń lò ń jẹ ẹ̀sìn wọn. ọ̀tádé ọwọ́ agbé dúró gbogbo ọmọ kíláàsì ẹni wọn ń lò ń churches náà gbogbo ọmọ kíláàsì ti sọ́ọ̀sì aláìlórí lọ pé ọmọ kíláàsì lè lè. bákan náà a rí i pé ntí wọn ń lo oúnjẹ ẹsìn wọn àgbọ́dọ̀ mú ọ àgbọ́dọ̀ mú ọ díẹ̀ díẹ̀ tí bá fi àyè nìkan wọn aláìmọ̀ kan Ọlọ́run rẹ ní dá ìsìlámù mọ yàtọ̀ sí kókó lápá àwọn mọlájú mọlájú mọmàtá gbogbo rọbìtà nọọsẹs tó ń ṣe nínú kúfùrù wọn mọ kó wọnú ìsìlám tí bá ti rẹ gbé sórí scale tó bá fẹ́ sè é nípa rẹ Ọlọ́run mọ iye ẹ̀sìlámù tó lè mọ táwọn kankan modernization tó ń kó wọnú ìsìlám tó ń ba ìsìlámù jẹ láìmọ̀ torí ẹ̀ wọ́n kọ́ gbogbo nǹkan tí wọ́n máa lò ẹ̀ ráwọn ọmọ júùsì náà tó pé náà làwọn ń bọ̀ níbi kan àwọn náà wọ́n fún wọn láǹfààní kan níbi àǹgbàjíríà owó tí kékeré ọmọ asan fún ìjọba ẹ̀sìn Islam kó lè bá láǹfààní àti máa gbé ìjọba Islam nínú adé àdéhùn sọlá ìṣúná mi òbí irú tẹ si báwọn alùpùpù náà nìkẹ ẹsẹ àwọn náà ìyẹn nìkẹ gba jizia lọ níbi jizia nìkan ni àmọ́ kò kò túmọ̀ sí pé afẹ́ afọmọ wọn kò túmọ̀ sí pé ajẹ́ táwọn bá pa níbi jizia nìkan. ìwọ́n síbẹ̀síbẹ̀ gbogbo táwọn máa ń lo ẹ̀sìn wọn wọn là gbọ́dọ̀ lò. àná dúpẹ́ kọ́lọ́ o àdúpẹ́ fún tó ti wá nínú súnà Ànábì sallallahu alaihi wa sallam mẹlẹ́kà tó pé lé tọ́ba wà àwọn kì í wọ bẹ̀. láwọn àmọ́ á ti pèrò láwọn ẹgbẹ́ wa ti rùn ẹgbẹ́ tí wàá bá wa nù àdúgbò fọlọ́. fèrè fèrè ti jẹ́ fèrè àṣẹ tán ẹ mọ̀ tó mọ̀ ní mizmaru shaytan fèrè àṣẹ tán báyìí pé fèrè náà mọ̀ á láti sọ fáwọn àpásìkò tó. iná ń kọ́ wáyé pé iná iná oògùn náà wá ní dá máa dá láti fi àwọn èèyàn tó. a àwọn òbí lẹ. tí bá yẹ ká agolo àbá ẹ mélòó ọgbọ ẹ wà tẹ kò sí kò sí pé òun dé ẹnìkan á ní ìsí bàbá pè òun gbogbo èèyàn ọ̀pọ̀ lórí spíkà ni kò sí loud speaker al-aflu òní àdẹ́mi al-mukabbira ìjọ́jẹ́ ìkìlẹ̀ ni pé kò sí spíkà because àwọn èèyàn wọ́n ti fẹ́ wọ́n ti fẹ́ ló pè òun more than thousand years ago tó ti di pé àwọn èèyàn invent loud speaker tó bá fẹ́ ló pè òun ewé èèyàn tí ó gbọ́ wọ́n á pa á ti lọ ní ìgbà tí ojú ọjọ́ bá dákẹ́ tó wá gun òkú tó gun àìtọ́ ga láti lọ pè wọn tí wọ́n wá jẹ́ni tó lóhùn àwọn olùmọ̀sọ yìí pé àtúlẹ̀ mẹ́lì mẹ́ta àti tó ń fi pè wọn tí ọba sáré wọn gbọ́ ọ̀hún tó ń pè ẹ̀yìn tí mo pé mẹ́lì mẹ́ta kìí ṣe kìlómítà mẹ́ta kìí sẹgbẹ́ wọn gbọ́ tí wọ́n bá gbọ́ àyè tó ga ẹ̀rọ pípé báyìí tó wọ́n bá ti ga sí tí wọ́n bá ti lóhùn sí bẹ́ẹ̀ lóhùn rẹ̀ ọ̀mà lọ. ìtumọ̀ mànára ni wọ́n ti sára mọ́síláṣí gbèsè pé fáǹsì wọ́n ti síbẹ̀ pé nígbà tí a bá fẹ́ ṣe ìran agúnfè lọ nígbà tí a bá gúnfè lọ a bá gúnfè lọ tó bá wá pè wọn ẹwà ni olùkọ́sù gbóhùn rẹ̀. tó iná lọ fà á mo ti jẹ́ kí n gbàtà yóò di ayé tí wọ́n ti láùsìkà ẹ̀ ti láùsìkà tó máa ṣe òkè yẹn wọ́n lọ tó máa torí ti láùsìkà wà lókè lérè nù ọ̀dà bí kò wà nísàlẹ̀ òkè tó wà yẹn yóò ń jìnnà gán tayọ kọjá ike ìsàlẹ̀ lọ́wà. tó ẹ wá dúró yẹn tí ń gbọ́ tẹ ẹ bá pè wọ́n tẹ́lá wọn lu aago kìlómítà mélòó wọn ti lè gbọ́ gbàgà aka gbọ́ sẹ́kù ẹ̀fọ́rù. lẹ́yìn náà tó bá jẹ́ péré ni ẹ̀wò ìyá sẹ́kùn kan níbi láti jẹnẹrétì láti fún yín gbogbo òfurufú náà gbà bí ẹ bá wọn pọ́n gbogbo kakọ yóò yọ ọgbọ́n yọ ṣe pọ́n. sọ subhanallah a ti lè má dààmú nígbà tó bá pa agolo ẹ̀rù ṣé ti ṣọ́ọ̀ṣì ní àbí ti mọ́ṣáláṣí ṣé ti sinagogu ní bèrè àbí ti mọ́ṣáláṣí aláwọ̀ lẹ́yìn náà tó bá gbé náà lẹ́dá ṣé ebi ìtàwọn oúnjẹ mùsùlùmí ẹ̀dá kù ń bọ̀ lè dín àlẹ́ ìdí náà. ẹ̀yin dáná bí èéfé ń sọ mọ́tíláṣí mẹ́rin ọ̀nà dáná èéfé àwọn ilé náà dáná èéfé ó lè jẹ́ pé èéfé àwọn ẹ̀yà ẹlẹ́wà. lẹ́yìn náà afẹ́ dáná kò ségi àtẹ̀sọ pásítọ̀ wọn ti tó fa tó láti wá sí táà fi kẹrosín dá kẹrosín tẹ bá dá sí stóòbù èéfé náà dá. subhanallah. torí di eléyìí á rí kékeré ọlọ́run ọba pọ̀ islam pọ̀ gbogbo eléyìí eléyìí tó ẹ̀kọ́ kan tó wà nílẹ̀ pé bá a ti jẹ́ mùsùlùmí o ọ̀nbẹ nínú ọ̀làjàdúró tó lọ́n fún wa ibi ká yiri ń dáhùn àti èsè mùsùlùmí ṣe yiri rẹ̀ wò ká wa méjì ẹ̀ what is that mo rò pé yé àmọ́ kò sí fẹ́ lómi wọn ò bí wọn dáa sọ wá yí rí pé pẹ́ńpẹ́ rán ó mọ tó ń sọ orílẹ̀ èdè pé pẹ̀lú ìjọ tó bá pé ìwé tó lọ sọ àwọn mímì àwọn wẹ̀dì ẹ̀ fọ́ ṣáàgó ní mímì gbàgbà kí ni tìmọ̀ rẹ̀ wọ́n mú àyíkọ́ ní tìmọ̀ sọ́dún pé gbàgbà náà tèrè kọ́ bú kí ni tìmọ̀ rẹ̀ gbogbo màálù ló lè fa bẹ́ẹ̀. iná ń kọ́ kí ni tìmọ̀ tó mú jáde wọ́n wà nìkan. sàmà Allahu akbar Allahu akbar òbí ẹni náà dájú fi Islam ṣe yẹ̀yẹ́. ọlọ́wọ́ bá ló tóbi jù wọ́n wá mẹ́rin tó tóbi tó wá. òtún gbilẹ̀ mẹ́rin kó yọ fún ẹni tó bá ń fọ́kọ́ pọ́ dàbí. torí àwọn sọ pé tó máa ń pè wọn àṣetá ní èdè o yóò tulẹ̀ nígbà tó gàba wa tán táwọn ọmọ lẹ́yìn ni ó dùn ọ̀la ọ̀ ashhadu an la ilaha illallah èmi jẹ́rìí lódodo tí kò sí nǹkan kan tọ́tọ́ láti fi òdodo jẹ́ òsì fún wa pé ọ̀lọ́ tó tèmi tó dà wọ̀ ẹ dákúta ní òkè panumá tó bí dáa pé kí wọ́n dà wọ̀ ẹni tí ń ti igi tí ń bọ́ pẹ̀ kọ́ ẹtí ti jésù sábàdà ọwọ́. tó lẹ́yìn náà gbogbo àwọn ashhadu anna muhammadan rasulullah èmi jẹ́rìí fanabi muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́ọ̀ni kálí òkùnkùn ọ̀gbẹ́ ni lọ òjíṣẹ́ ọlọ́ọ̀ni òdodo ni wọ́n sọ yàtọ̀ sẹ́ni tó pẹ̀lú ìtàlọ́lọ̀ sí ìtọ́lọ̀ àti sẹ́ni tó pẹ̀lú ìtàlọ́mọ ọlọ́ọ̀

wàlúwà ìfọ̀fẹ́ sì ní ìgbìmọ̀ àkọ́bẹ̀. gẹ ẹ wá kọ́ ní o kò sí. tá a gbọ́ rí wọ̀lá. ìgbà wà pọ̀ pọ̀. kódà gan ló máa sọ bẹ́ẹ̀ gan gbogbo yóò tún mọ ọ̀gá ẹ wá pọ̀. ìwọ ní Islam ẹ bọ̀ wá ti sọ̀lá. àìsàn ìjọba ẹnu mi ò mọ túmọ̀ rẹ̀ ọkàn máa wù ú hayya ala salat ẹ máa bọ̀ wá sí òun wọ bàbá màmá ẹ kankanú lé wọ bàbá wọ màmá wọ lọ sàlọ̀ lákòó kí òun yára rẹ. lẹ́yìn náà àwọn tó bá sí ìgbà tó sọpẹ́ wá jó náà nù. ìgbà tí ìwà gbé dì ọ̀la ìmùsùlùmí. ẹgbẹ́ tó lọ sọ sọ̀yọ́ fúlá sọ́lá sọ́lá ojú náà màdó sọ́lá wàá jó náà. èèyàn ní láti kẹ́kọ̀ọ́ ẹ̀ kà máa kájú kó máa fẹ́ pé wọn fẹ́ pé wọn ẹ̀rọ náà máa kí wọ́n gbá lẹ́nu. hayya ala salat dáàmú ọ̀gbútọ̀ nígbà tí wọ́n bá fi olóòtú kí ni hayya ala al-falah ẹ máa bọ̀ wá sórí rẹ subhanallah ẹ máa bọ̀ wá sórí rẹ tí bàbá tẹ tó tó hun rí mọ bóòtù tó ń tú tó bá mọ̀ tó mọ̀ ní wọ́n wí ṣé yóò kàn bẹ̀ wọ́n wá sọ̀rọ̀ bẹ̀rẹ̀ lẹ́ni ẹ wá sórí kéde ayé àlè fàlàt fàlàt fàlàt báwo ìdúmọ̀ fàlàt ẹ máa bọ̀ wá lọ pápá. ẹ̀mẹ́ yìí dẹ́nu mi ti dojú kòkòrò kó ọ̀gbẹ́ o lọ́mọ náà ayé àlè fàlàt wọ́n fẹ́ fẹ́ áhán mímọ̀ sàkóso gbà títí ti wà o. ó ti kọ́kọ́ mọ̀ náà kó tó máa ti gàràjì pé mo fẹ́ pè wọ́n. الصبح lẹ́yìn rẹ̀ Allahu Akbar Allahu Akbar tàbí bẹ̀rẹ̀ láti parí ọlọ́run ló tóbi ọlọ́run ló tóbi La ilaha illallah kò sí ọba kan tó tọ́lá òdodo dẹ́kun fún illallah àyàfọ́ náà àti táwọn ẹ̀kú túlẹ̀ jẹ̀ náà nígbà tí a bá parí náà wà bẹ́ẹ̀ jẹ́ máa tó ṣe kọ́ máa ń tutù lẹ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ lóde. tó ẹ̀yìn pé ìgbà tí wọ́n lálàá rí láti tètè rò kò sí ìdámọ̀ kankan mo lálàá rí kankan kò dámọ̀ kankan ẹ̀ fáwọn sábẹ́ wọn lé tọ́kà tètè wọn lábọ̀ yẹn pẹ̀ kọ̀kan fagilé hali gbogbo tọ̀ bàtà tó ń tó tà ìpínlẹ̀ máa ń alájọ fagilé o tòṣùmọ́ gbà tó rí ọwọ́ àtọ́fà ní ìṣòro àtìlẹ́yìn tí mo rí tí mo rí o ànábì ti gbọ́ bàtà ti gbọ́ ọ́nìṣọ́ níta àfi ànitọ́jú òdòdó ìgbà náà lódò ó ti dọ̀rọ̀ ànábì báyìí ó ti kú lọ́rọ̀ pé sàbí kan lórí kìíní kan lójú àlá kan ó ti dọ̀rọ̀ ànábì ó ti lófin torí ẹ̀ lọ́ọ́ fi ní ká máa wí sábà pé yàtọ̀ sí ọ̀tọ́ kan lálà tọmọ pé tọmọ pín pépà táwọn èèyàn pé wọ́n sọ fi hàn mí lójú ohun pínpín pínpín ìpín ààbẹ̀ nítorí pé kọ̀ọ̀lẹ́ni tí ó kàn bá ẹ̀ ànábì lálẹ́ ikú kọ́kọ́ fáàmù ẹ̀kọ́ pé kí ànábì òsì sí má tó torí ẹ̀kọ́ má láàrin àfẹ́. bákan náà a rí i pé ìgbà tí wọ́n sọ lòfin àwọn sàábí jẹ́ni tí ó jẹ́ kí òfin yé wọn ẹni tó rọ́mọ̀ náà ń bọ̀ láti wá sọ tiẹ̀ ẹnìkan ti síwájú rẹ̀ sọ tiẹ̀ àwọn èèyàn sálájú bíi olódò because láyé ìsìn èèyàn tó ń jọ sàgbàlá níbi tẹ́ ti sọ̀rọ̀ wà láti tàn ẹ̀rí kí àlùwà látẹ̀ ń sèyàn nígbà míì ó lè pọ̀ bí nọ́mbà ẹ̀yìn tẹ̀ ń sàlùwà láti ti pọ̀ tó lórí. kálukú sì fajúro rọ́mà ti ṣe pé my own is the best kò sì sẹ́ni tó lásìkò láti lọ ṣèwádìí kálukú ọmọ ti tiẹ̀ pé tó bó bá bọ́ sí ó bọ́ sí tí ó bá ti bọ́ sí you have no time to act so pọ̀pọ̀lọpọ̀ ṣe ń fẹ̀sìn inú nìsín but àwọn sábì yẹn anything tí wọ́n máa fẹ́ ṣe tó bá ti jẹ́ sìn wọ́n lọ lọ ànábì wọ́n lọ wádìí wọ́n lọ ní tí mo rí nì wọ́n bá bọ́ sí bí wọ́n bá ti bọ́ sí wọ́n bá bọ́ sí àdánù wọ́n bá bọ́ sí àfọ́ àgbà sọ eléyìí jẹ́ bí ìrọ̀ pípé ti ṣe dé tó wọ́n á kó bí ó ti máa fi ọ̀rọ̀ fún ọ wọ́n ti sọ bí ó ti máa fi pamọ́ ẹ̀fọ́nà ìrún pípé ní ìgbà gbòòsókè ìkéde pásítọ̀ òun ti tó mi iná ló ti fà á ní wọn fi ní ká máa wí lẹ́ẹ̀mejì méjì iná ló fà á ní wọn sì rí i pé àbúkátà àtẹni tí ó wù kọjá ẹni tó lóhùn yẹtẹpẹ tó lóhùn tó dùn tí ọmọ kọ lóhùn tó lóhùn tó rìn ohun tó ń rìn tọ́já gaara ètò ti pé ó lè rìn jìnnà wọ́n sì lè gbọ́ yé eléyìí là á fẹ́ kó pè ọ́ yóò gbóhùn sókè ohun rẹ̀ sì gbọ́dọ̀ já gaara ìkéde ni wọ́n ní ti ṣe ọ̀kùnrin gbogbo eléyìí torí pé a lè pè ń láì gbéra ẹni hàn àgbà tí ò sí láùpìkà wọ́n jáde yìí wọ́n ò rí ọ ẹni tí ń pè ọ́ ó tún gòkè ibi tó ga díẹ̀ tòmọ́ àti bá gòkè ọ wà gbéra rẹ̀ fáwọn ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ìgbọ̀n ọ̀gbọ̀n ìgbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n rí ọ. وليست المرأة من أهل المبارزة obìnrin ò sí lọ́rọ̀ jọ́ ní èyí sì mọ̀ káwọn obìnrin láyé sin táwọn máa náà mo gbéra wọn wọ́n ti máa ń kà èrò máa ń kà lọ. níbi ká pè èrò máa ń kà lọ. torí délé wọ́n ní kí èsì tó obìnrin lẹ́yìn náà àmọ́ agbẹ́ lókè ọlọ́wọ́ ìgbọ́nmọ́ tọkùnrin máa wù tó o bá kọjá lọ tọkùnrin tó ń pè wọ́n ọlọ́wọ́ ìgbọ́nmọ́ ọlọ́wọ́ ìgbọ́nmọ́ ó lè kọ́ sí الله أكبر ìpáyà ọlọ́run wọ ọ̀nà ọ̀kà ọmọ ìwé tí wọ́n wí. àná tó wíwá ní aláwọ̀ ẹgbẹ́ ńlá ọmọ na ẹnu rẹ pé bóòlù tẹ wí náà. ó ti gbà tó pé wọ́n ń fi ọ́ pé kọ́ wá sí lọ́ọ̀nù. nítorí ti eléyìí báyìí kì í ti tòmí. tó wọ́n á ní. ìdí nu tó ti jẹ́ pé nínú ìkọ́ọ̀mà ẹ̀kọ́ kan láwò àti ní gbòǹsókè bíi ti ìrántí pé nítorí pé àwọn tó ti dé làásì kọ́mà fún ní sẹ́ni tí ń bọ̀ àwọn ti dé ìrún ti bẹ̀rẹ̀ báyìí tó àníjì láti wí púpọ̀ ẹ̀yọ̀kọ̀ ká ti tó àti ní gbòòsókè ti sẹ́ bí ìsàkọ̀kọ̀ máa torí àwọn sọ pé tó bìnrin bá ti kọ ọmọ ọ̀dà ìwọ̀n ìgbọ́n sókè ń bẹ̀ bíi ti ìwọ̀n pípé. tọ́ ìdẹ́sílẹ̀ bá yé wa wọ́n á ní ìyàtọ̀ tó kàn wá láàrin ọ̀nà àti ìwọ̀n pípé òun náà ni pé ìwọ̀n pípé méjì méjì ìfọ̀rùn kan ẹ̀fọ̀ kan yàtọ̀ sí ọ̀dẹ̀kọ́ ọ̀nà tó sọ̀rọ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé kọ́dọ̀ kọ́mọ́ ti sọ láti ẹyọ kẹtẹ́ máa ń sọ̀rọ̀ lọ́dọ̀ àmàlẹ́kíyà kò mú hòtẹ́ẹ̀lì kàbáyì sẹ́ńgò tó wá tó hàn lórí pé kọ́dọ̀ kọ́mọ́ ti sọ láti máa ń fọ òwò sí. àdébì tí wọ́n ń lò fún kọ̀ hàn àdébì pé wọ́n pa bìláàlù láti ìkọ́ máa pè wọ́n lẹ́ẹ̀mejì méjì kọ́ máa ti kọ́ máa lẹ́kọ̀ọ́ kan ìkọ́ máa lẹ́kọ̀ọ́ kan ìtumọ̀ sí pé kọ́dọ̀ kọ́mọ́ ti sọ láti náà lẹ́kọ̀ọ́ kan nítorí pé àwọn àdébì míì là gẹ́gẹ́ bí àwọn àdébì yẹn ibi ìkọ́mà lẹ́ẹ̀kọ̀ọ̀kan yàtọ̀ sí kọ̀lùkọ́mà ìṣọ̀ra ẹ̀sìn ọ̀gbìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò túmọ̀ sí pé gbogbo ẹ̀ náà ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí Allahu akbar Allahu akbar ẹni lónìí. tó wọn á sọ kọ̀lùkọ́mà ìṣọ̀ra tó kọ̀lùkọ́mà sí sọ́lá tó torí rẹ̀ òun náà á wù lẹ́yìn. eléyìí ọ̀tọ̀ eléyìí túmọ̀ àní máa tójú sáájú kọjá ìgbé bọ́sífàdà ìzẹ̀ náà ni wọ́n máa da yé wa rú gẹ́gẹ́ bí ayé nàìjíríà ti dà lónìí fẹ́ kọ́ kàwé kàwé kàwé orí fẹ́ ya olóyè títí títí títí tí ọgbọ́n ń tẹ́ dànù lórí òun ní wo gbogbo eléyìí o nítorí ọkọ̀ máa wò ní kíkọ̀ mẹ́nìkan ó ti túmọ̀ sí pé who you know and not what you know wàhálà ńlá ni ọ́fíìsì ayé nàìjíríà ìlú dédì kan náà lè dé ní ojú odò ní wọ́lọ́ à ní òde gómi ọ̀wà ní òde títì òsí ní òde security ọ̀wà because ìmọ̀ta fẹ́ kọ́lé tagbe fún télọ̀ ẹnu kọ́ dájú kékeré tatọ́ gígé nìyẹn kò ní màá ti wọ̀lọ́ à ó náà ti sọ̀rọ̀ ti wẹ́lọ̀ ta ló mọ̀ ń parẹ̀ lẹ́rí ó lè jẹ́ pé ẹni tí wọ́n mọ̀ ń parẹ̀ rárá ni wọ́n lọ gbé fún torí ẹ̀ ẹ wo tẹ́lẹ̀ tó lọ bá ṣe ọlá yìí fún wọn fi hàn lórí wọn ẹ wá wò ta ni wọn ní kọsọ fún wọn ní kọsọ fún Bilal kọlọ bá wa rò kìíní kan anájẹ sọ lójú tàbí wọn níbẹ̀ ìnáwó àńdá sọwọsẹ mink ohun rẹ̀ rìn ju tiẹ̀ lọ ohun rẹ̀ jágara ju tiẹ̀ lọ olóòtú bínú gbàgbóró máa fọ́ nǹkan mi wọ́n subhanallah òṣìṣẹ́ pé ọmọ afẹsẹ̀ jẹ́ rẹ̀ bí ah, ojúta kí ni ah, kìíní kan èmi ni mo rí nǹkan bá copyright. òfin tó bẹ̀rẹ̀ ṣe ọ sọ fún Bilal Bilal ti gbà lẹ́nu rẹ̀. eléyìí túmọ̀ sí pé ìka tó bá tọ́ sínú òfin káwọn ọmọ ìṣẹ̀lẹ̀ náà ẹni tó bá tọ́ sí nǹkan kí ẹ máa fi lọ ẹ má tó ojúta jù ẹmẹ sábòsí ọlọ́run bá sábòsí ti ṣe léèwọ̀ lórí ara rẹ̀ ó sì ṣe léèwọ̀ láàrin wa ó ní ká má sábòsí ṣe ra wa ẹ bá ń gbé ẹ̀tọ́ fún ìkẹ́ fún ẹ má sábòsí torí di eléyìí lónìí síbẹ̀ làwọn náà máa ń ṣe láwọn ìṣáájú náà táwọn kẹ́kọ̀ọ́ tí wọ́n pè wọ́n ní máa pè àbí bàbá làdáyìn tá a ti yàn náà ni. kí ni àwọn criteria tẹ́lẹ̀ tẹ́ fi yàn ńlá dání bàbá rẹ̀ ló pè lókù òun láti lọ wọn ní kọkọ màkàrà ń tẹkọ àdéhìí bàbá ó yẹ àkà gbogbo kan àdéhìí nǹkan tó kẹ̀kẹ́ fún ìfọ̀ àlùmọ́ ní wọn ti tó kọ́ wọn tọ́ọ̀nù kílà dáná wọn ti lẹ̀kẹ̀ tó kọ́ wọn tọ́ọ̀nù olóyè lè máa mú olóyè làdáni nílẹ̀ yorùbá yìí subhanallah ẹ wá gbọ́ nígbà tó ti pé kì í ṣe kọ́mpítẹ́ǹsì ikú ọmọ nǹkan yìí ń ṣe ni wọ́n ti fi lọ ẹ máa gbọ́ bí wọ́n ti ń pè ọ́n pé ká pẹ́pẹ́ tù pẹ̀lú àmọ́ kẹlọ tún kẹlọ rìváìtì ẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ ìfẹ́ wo ti ń jáde ń bẹ̀ olóòó sí ọ̀wọ́ọ̀hún náà. tòun bá tó bá wí lẹ́yìn lọ yọ ọkàn ẹ̀ kàn bọ́ọ̀lù àti nǹkan kùn yín. ojú ẹ̀jẹ̀ bá láéláé lọ́la mi. tó ẹ̀jẹ̀ ẹ̀dùn ẹ̀dùn Muhammadu làdúrà ẹni tó kọjọ́ ra wọn. Débi báwo olùmọ̀ wa sọ pé nínú òun pípé afẹ́ká tó lu àwọn ọ̀wá ẹ̀dì tẹ̀lé tẹ̀lé ẹ̀dí wọn tó wá sí bá ti àpò tẹ̀lé bẹ̀rẹ̀ náà mọ̀ pé tẹ̀lé rẹ̀ أشهد أن محمدا أو إدغام بغير غنى أبو الله كله مئة tọ́ ẹ̀rọ wọn ni hayalálẹ́ ẹni máa tó fẹ́ wọ́n sàdá. Gbogbo ọ̀dọ́ ra wọn. Tó àwọn eléyẹ ètò àtọ̀ àti dẹ́njà ìdáni kàmáàmì ẹ ẹ ẹ ẹ ní ara lọ pẹ̀lú báyìí bàbá tó tẹ̀ sílẹ̀ fún wa àbẹ pààbò táwọn náà gbà sí mi náà kó sílẹ̀ fáwọn ọmọdé kékeré dáhùn bíkọ́ ní ìtí ọlọ́run ọba tó dáhùn yẹn lórí tẹ́tọ́ wá pè wọ́n dáadáa wàhálà ọ̀daràn méjì ìfẹ́ kí wọ́n lọ́rọ̀ jọ. ìdí àkùrù tẹ òun sọ̀rọ̀ kí o. àwọn ìwà gbogbo ẹ bá hu àgbọ̀n kẹta ń sọ. tó subhanallah ẹ̀rọ pípé ọkọjà bẹ́ẹ̀ ọkọjà báwọn yẹn ti mú un torí ẹ̀ inú ti jẹ́ pé mi ṣe rí àkápè ń lọ láti láti lè má mú gbà lọ. ìdìbò ànábi sallallahu alaihi wa sallam lè má ni wọ́n ṣe fún ọ̀pọ̀ ẹ̀rùn. àmọ́ àwọn àdìsí fi hàn wá kíkú kápè ń lọ láti láti lè má lọ nítorí pé àdéhùn náà ọ̀pọ̀ lẹ́sẹ̀ àná àkànní ọmọ àwọn olùpẹ̀rún làwọn ẹni tí ó sọ ọ̀run ó gbóni lọ́dọ̀ gbẹ̀dẹ̀ àpè àmọ́ ní gígùn tàpálẹ̀ kìí ṣe gígùn tàbùkù. ذلك عمر رضي الله عنه قل لولا الخلافة لكنت مؤذنا tí èyí bá ṣe ti jíjó lórí tí mo jó lórí mi akùnrin ní ìbàjẹ́. Sẹ́lẹ̀ ìdí àwọn akéwìn irun tó kọjá bẹ́ẹ̀. Nǹkan kẹtẹ́ ń ṣe àmójútó ni tọ́ nínú àdébì yìí wọ́n á fi hàn akẹ́kọ̀ọ́ náà gbólóńkọ̀ kan ìrún pípé ẹ̀ méjì méjì eléyìí ọ̀tá púpọ̀ sọ lọ́wọ́ fún lọ́wọ́ fún lẹ́mẹ̀rin bẹ̀rẹ̀ ọ̀tá pọ̀ ṣùgbọ́n ẹ̀tẹ̀sí yẹn kò túmọ̀ sí pé méjì péré yẹn kó wà nọ́mbà tó ṣe pé fún méjì ẹ̀tẹ̀ sí mẹ́rin ó ṣe pé fún méjì gẹ́gẹ́ bí méjì ó ti ṣe pé fún méjì bẹ́ẹ̀ náà ni mẹ́fà ó lè tún fún méjì ìmọ̀dàgbà lérò mẹ́rin pé níbẹ̀rẹ̀ ìrun pípé ni wọ́n sọ fọ́ọ̀tù Allahu Akbar Allahu Akbar lẹ́ẹ̀mẹ́rin. àlàyé ń bọ̀ lọ́dọ̀ àwọn ìmọ̀ náà lè fẹ́ méjì lọ́sọ̀ pé àbíkèdè láàrín tó sọ pé méjì. tó ṣùgbọ́n lọ́dọ̀ àwọn míì àwọn sọ fọ́ọ̀tù Allahu Akbar Allahu Akbar lẹ́ẹ̀mẹ́rin torí àbíkè Abdullah ibn Zayd ibn nípa pé ǹjẹ́ tá a bá fẹ́ ṣe ìkọ́nà ìkọ́nà tó náà ti lẹ́kọ̀ọ́ kan sáà lè tún náà bí ọ̀rọ̀ tuntun sáà lè ṣe ìkọ́nà bí bí ọ̀rọ̀ tuntun bá gbọdọ̀ ọlọ́bọ̀ ẹ̀kọ́ ọlọ́bọ̀ ẹ̀kọ́ ọlọ́bọ̀ ẹ̀kọ́ ọlọ́bọ̀ ẹ̀kọ́ أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله ثالث به إن رواية وفيها واحد إن رواية حديث عبد الله بن زيد إن عبد ربه كان رواية تصل يعني لك ọwọ́ afurasí ní kò wọ́n ṣe ìkọ́nà bẹ̀. Ṣèlè ẹ̀rìn àbó àyíká dì o. Ó fi jẹ́ pé bí ẹ ṣe ń pè wọn yàtọ̀ sí ẹsẹ̀ ṣe kọ́nà lọ́dọ̀ àbó àyíká. Yàtọ̀ sí kẹ́kẹ́ àti kíni fún ọ̀dẹ̀ kọ́nà lọ́dọ̀ tó ọ̀dẹ̀ kọ́nà lọ́dọ̀. Àlàyé ń bọ̀ lórí gbogbo eléyàn lẹ́kùnrin rẹ̀. الحافظ ابن حجر وزاد احمد هنا عن لغه دي في السواد امام احمد wọ́n ní ìmọ̀ muhammadu wa ti àlékún fi àkẹrẹ nípa rí hadith yẹn kó pàtàkó lè bilal ìtàn bí bilal ti ti máa ń sọ fi adáni fẹjọ nínú àwọn pípé ìtàkùnfẹjọ àti ìtàkùnbá ọ̀sọ̀rọ̀ kẹyọrọ mìíràn náà àkọ́kọ́ kẹta àdìsí kan náà àdìsí méjì àdìsí abdullahi bin zayd ọ̀tọ̀ àdìsí bilal ọ̀tọ̀ wọ́n sọ fún abdullahi bin zayd bin abdurrasi kó ti sẹ́rẹ̀ fún bilal bilal bin kì so nínú àdìsí ti bilal òun máa ń sọ àsọdátú khairun minan nawm nínú salati al-fajr ṣùgbọ́n àsọdátú khairun minan nawm kọ̀ wá nínú àdìsí abdullahi bin zayd bin abdurrasi ẹ̀yìn ọ̀rẹ́ yìí lànà ìṣùgbọ́n àti ń pè wọn àkùbá àmọ̀ sọ pé ọ̀sọ̀rọ̀ خير من النوم أدري ما تقول بلاد منصور في أذان الفجر nínú òun pípé ti àsùbà láti fi mọ̀ pé òun pípé ti àsùbà òun náà lè tó wáyé lẹ́yìn ìgbà tí àlùfáàjà lè yọ. ṣègbà náà nìdí láàmú máa ń sọ ọ̀pọ̀ láti fẹ́yìn rẹ̀ lọ. àdéhùn wa tó ní ẹ̀rọ jẹ́ kí ọ̀rọ̀ títẹ̀ bílà kó mu yín má jẹ mọ́ torí kó òrùlò máa ń pè ọ́ ẹ máa jẹun títí tí ibùdó ọmọ ìmọ̀tòm tó wọ́n fi pè ọ́ afọ́jú ni ṣùgbọ́n kì pè ọ́ àbí tá sọ fún pé ọ̀pá ọ̀pá ilẹ̀ ti má ilẹ̀ ti má lọ́pẹ̀ ọ́ so táwa lè lo ike ńgbà tó jẹ́ pé bílà lóru ló máa ń pè ọ́ wọ́n ló ti máa sọ pé ọ̀sọ̀rọ̀ àti kẹ́yìn rẹ̀ náà gẹ́gẹ́ bí ẹ̀rí láti sọ pé ọ̀sọ̀rọ̀ àti kẹ́yìn rẹ̀ náà yóò máa wá síwájú sálùfájà ní oṣù yọ àmì kò tó lẹ́yìn nítorí pé àbúrò ní àjà nínú bọ́tẹ̀ gbàrí ìgbà tó má dé di ètò àwí ìwá tẹ́nu mọ̀tòmí tó bá pè wọ́n kẹ́ẹ̀ tó jẹun ká kẹ́ẹ̀ tó jẹun má. àlùfáà fòdò ròyìn oríṣiríṣi ìyapa tó wà nínú àwọn ìwà yára ìwà àyà tó sọ pé bìláàbù máa kọ́kọ́ ń pè wọn ìwà àyà mi sọ pé inú ọmọ màkútù ló máa kọ́kọ́ ń pè wọn ìwà àyà mi ìwò la fẹ́ gbà ìwò la fẹ́ tì síwájú ìwò la fẹ́ torí ẹ̀ kò sẹ́rìí bẹ́ẹ̀ fún ẹni tó bá sọ pé a máa fi ọ̀run àtúrọ̀ tó fẹ́ mọ̀ ẹ̀ náà sálùpàdà rẹ̀ tó yọ ọ̀rọ̀ nítorí káwọn ìwà àyà ti wá tó tún takò tó fi wọn mú حديث ابن خزيمة ولا جبر أنس رضي الله عنه قل من السنة أي من السنة أي سنة النبي صلى الله عليه وسلم إلا أن سنة النبي محمد صلى الله عليه وسلم إذا قال المؤذن في الفجر في كان يقول لك أنا بعد إنه أنا في الصباح حي على الفلاح صلاة الصحي على الفلاح يعني جيدي قال الصلاة خير من النوم وتطيع الصلاة خير من النوم àdéhùn iná fi tẹ̀lé rẹ̀ nípa pé ẹ̀yìn ìgbà tí wọ́n ti sọ ayé àlùfàlà nínú àtúbà àfọ ìpè àfọlá tó fẹ́ ìrìn lọ. ṣùgbọ́n ti fìyí náà ní bí àdéhùn alákọ̀ọ́kọ́ rẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀sìn fẹ́jẹ̀ sọ̀rọ̀ ẹ̀sìn fẹ́jẹ̀ àdánù sọ̀rọ̀ ẹ̀sìn ẹlòmíì ọ̀sán fún wa pèsè nìyẹn èyí tá a gbà lérò pẹ̀lú ìgbà tó sọ àsọ̀rọ̀ àtúnkà ìròyìn náà òun náà ni àdáni ọ̀wọ̀ nítorí àdéhùn àbí màgbọ́wọ̀ fáwọn sọ̀rọ̀ bá náà sọ fún un níbi kọ́ máa sọ fìlà àdáni ọ̀wọ̀ ìmìnira sọ́jọ́ àsọ̀rọ̀ àtúnkà ìròyìn náà láti mọ̀ ìgbélé sọ̀rọ̀ láti ìṣẹ́jẹ́ á pè wọn bá gbọ́dọ̀ àti tó yọ á tún pè ní lẹ́yìn ìgbà tí àgbàdà ìgbà tí yọ. Adé ń pín èyí tí wọ́n sọ fún kókó máa sọ àpò láti fẹ́ẹ́ mú ẹ̀ náà nínú rẹ̀ òun náà ti mọ̀ òun náà ni àdáhà الأول كان عند الله كما أخبر الآن الأول الآن الأول يأتيني إذا كتاب بدأي وطويل ليك وراء ابن الإسلام هنا أقول لما تقول لهم Semua orang itu waktu masa ada ni kan, waktu kita ينبغي أن يكون بعد على الشافعية الشافعية ما توقع فيه هنا عن سورة نوح إذا خلصت من النوم قوي ní wọn alákòókòóni ìta àkókò àgbàdà ètò yọ àbójúgbà tá àgbàdà ìbá wọn ni kọwúlá ni ọ̀rọ̀ oríṣi méjì yẹn lọ́wọ́ àmì mọdà àbùsù ẹfẹrí wọn bẹ ẹnu wọn tó sọ fún káwù ká àgbàdà ètò yọ ó tún bẹ ẹnu wọn tó ní ìgbà tá àgbàdà ìbá yọ láti ṣùgbọ́n àdìmọ́ àmì náà wọ́n mi lọ́kọ́ náà wù wọ́n ó ní tó wà nínú mọ́tàbí ni pé ẹni tó bá ti lè wí lákòókò sálùfájà yóò tó yọ ọ̀gbọ́n lọ wí lẹ́yìn ìgbà sálùfájà yìí yọ ẹni tí ọba wí sálùfájà yóò tó yọ kó wí lẹ́yìn ìgbà sálùfájà yìí bá yọ. ǹjẹ́ àwa lè wí lákòókò àtẹ́lẹ̀ wọ̀jà àyè ọ̀rọ̀ yìí àwọn tó tẹ̀lé mọ́tàbí sẹ́fẹ̀ẹ́ wọn lọ́rọ̀ ní ìpínlẹ̀ tòṣùgbọ́n àbùkàhà rẹ̀ kù àwọn ọ̀tọ́ka sí pé bóyá ìran àkọ́kọ́ àdúrà yẹn lẹ́kẹ̀ẹ́ sí wọ́n sábà pé inú ọ̀rọ̀ ni pé bàtà máa sọ pé inú ọ̀rọ̀ pípé àtùbá àtìmọ̀ kírun pípé àtùbá ọ̀nà lè ta pè lẹ́yìn gbàtà sípò àtùbá tó lẹ́yìn gbàtà fàjà ìlú. ìgbàtà ti fi kan aṣọ ẹgbẹ́ nínú ọ̀rọ̀ pípé alákọ̀ọ́kọ́ ṣé ìran pípé alákọ̀ọ́kọ́ tá a bá ń ṣe ìran ẹlẹ́ẹ̀kejì wọn sọ àtùbá tó fẹ́ ọ̀nà náà tó náà ní ìran pípé alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ sí wọn. àníbẹ̀ẹ́ oníran kúkẹ́ alákọ̀ọ́kọ́ nítorí pé ìta àti kágbájú àdótó yọ kìí ṣe ìran kúkẹ́ fáfúlà ṣé bá di tètè ti ṣàlàyé yóò pẹ́ ni pé kírun láǹfààní àti lọ àdìgbò fún láǹfààní àti lọ palẹ̀ máa bó bá fẹ́ jẹ tààrí ìran kúkẹ́ alákọ̀ọ́kọ́ nù gbàdó kírun lè dárò dúró kọlọ jẹ tààrí kí lè tì mà tó yóò ti pẹ́ ni tó sùn láǹfààní láti jí wípé ìlòtì mọ́ lè yẹn lábí tó eléyìí òtún mọ̀ sí pé wọ́n pè wọ́n fásùbà àdébí òrùn tí wọ́n pè lẹ́yìn gbàtà gbàtà àti ìyọ̀nù ọ̀nà pípẹ́ àkọ́kọ́ fún àsùbà. ìwọ àrùn ọ̀nà pípẹ́ ẹlẹ́gẹ̀dì òun náà ní alẹ́kọ̀ọ́ àti màánu sẹ̀rí àti wọn máa ń pè kọ́ mà ní ọ̀nà pípẹ́ torí àdìsí anábì sọ̀rọ̀ àdìsílẹ̀ tó sọ pé bẹ́yìn náà kó lè àdáná yín sọ́dẹ̀ láàrin gbogbo ọ̀nà pípẹ́ méjì òun wà mẹ́ ẹ mọ̀ pé ọ̀nà pípẹ́ méjì nínú àárín ìgbà tó bá tó lọ bóòlù àgbà tó bá tó lọ ásírì wọn wà bẹ tẹ́lẹ̀ náà ọmọ kó kí òun náà ti pè wọn. ẹ̀yìn táwọn tó bá tó lọ sọ́kà sí mẹ́ni pé láàrin ìgbà tó bá tó lọ sígbà tó ti kọ́ mà àlèyàn náà fìlà. bákan náà wọ́n sọ nínú sọ̀rọ̀ ìlú kọ́lá ọ̀kan nínú àwọn sàádé wọ́n ní Usman ibn Affan zaada al-adhan al-thalith yawm ó fi ìrántí pé kẹta fún ìrántí pé jọjúmọ́ sẹ́wọ̀n tí wọ́n pè adẹ́gbẹ̀rún méjìlá ti máa pè tẹ́lẹ̀ Usman ló kiri ẹlẹ́kẹta kù èwo ni méjì dọ́wà kápẹ́ ọ̀run kásẹ̀ kan méjì tó ti wà Usman ló fẹ̀ kẹta fún ìdán máa pè kílè máa mọ̀ tó fi kí mu kílè máa mọ̀ tó fi. tí wọ́n máa ń pẹ́ àlùkò ọ̀ràn ní ẹgbẹ́ ìrìnàṣẹ́lẹ̀ ẹ̀ka. ìjẹ́sílẹ̀ ìbá yé wa ó túmọ̀ sí pé ètò tó gba wọ̀nyí فنيجي كتابة ما تصير من النوم قلنا يبي ركوك عليك يبي ركوك على ركوك عليك يبي ركوك على أتمنى بيبي عائشة رضي الله عنها كنت تقع سليم من صحيح البخاري ولا النبي صلى الله عليه وسلم وسلم يدرك إذا نادى المؤذن المناداة الأولى صلى rak'atay al-fajr nígbà tí olùpẹ̀rún bá pè mọ́ alákọ̀ọ́kọ́ láti bá ànábì máa kí rak'atay al-fajr àìsà àdéhùn wọn yìí báyìí ọ̀ràn wà lọ púpọ̀ síjà bá pè mọ́ títí alákọ̀ọ́kọ́ láti bá wọn máa kí rak'atay al-fajr tí wọ́n bá wá sọ pé kí wọ́n pè kálífàjà ló tó yọ ọ lọ́la kọ̀ọ̀kọ́ adẹ́pẹ́ kí rak'atay al-fajr lóru káyìí. Aisha ni translate the sunnah for us interpretation bíbí tó máa kúrò alákọ̀ọ́kọ́ ànábì máa ti kéde ọmọ ìkírà kàtà àfẹ́lẹ́ tọ́ba ẹjẹ́ kúrò alákọ̀ọ́kọ́ tí wọ́n ń pè lálákọ̀ọ́kọ́ báyìí ṣé lóru ló kúrò kàtà àfẹ́lẹ́ tó ti ra rẹ̀. tí olùkùnrin bá wá ti kọ́ ọ̀nà ànábì olùdè kí àkùbà ọkọ̀ àjẹ̀dí ìzọ́tù ọ̀wùlẹ̀ kó lè kọ̀pẹ́ yìí. ọ̀rọ̀ rẹ̀ sí àgbègbè àjàgbìlà ọ̀làmọ́lẹ̀. Ìrúkọ̀ ní sẹ̀ríà tí a máa ń ṣe apá nípa kíni ìtumọ̀ kẹta tí a bá rò kan lọ sọ́dọ̀ fọ́ rẹ̀ tí a bá túmọ̀ rẹ̀ kọ̀ọ̀ òdìpá yìí. Sẹ̀ríà náà lọ wà nípa wàhálà fa àìjà ti túmọ̀ rẹ̀ fún wa fíkẹ̀ náà pẹ̀lú kó sinmi. Ọ̀jọ̀gbọ́ ti jẹ́ lórí de eléyìí ọ̀rọ̀ táwọn olùmọ̀ wa ṣé kùlà bẹ́ẹ̀ ní káwọn á sọ lẹ́yìn tí wọ́n pé ká máa tọ̀ sọ̀rọ̀ sí pẹ̀lú ìrìn náà nínú ẹlẹ́kejì kébi díà àkọ́kọ́ ọ̀rọ̀ yẹn ò ti dédé bíbí àtọ̀ kí wọ́n sọ bíbí sọ́nà gan-an. àwọn wọn sọ pé ká wí lóòrù yẹn títọ̀rọ̀ ìbùnú Islam ìwé ní sùkúrù sàlámù bí ni wọ́n ti mú un ìbùnú Islam lọ sọ sọ̀nà àánínà sọ́pọ̀tì ẹ̀ sèkìlà albani náà sọkọ àmọ́ ọkọ ha àti àmọ́ olùmọ ńlá ńlá rẹ kẹsì sọ̀rọ̀ ilé àti náwó awíta sọ lábà ọsọkẹrì lẹ́yìn eléyìí. sèkìlà albani rahmatullah àwọn wa sọ pé káwí káwí pàtàkì tó yọ èyí táwọn tẹ́lẹ̀ kìí. oògùn náà lọ̀rọ̀ Abu Hanifa àti àwọn ọmọ tí ó rẹ̀ méjèèjì Abu Yusuf àti Muhammad ibn al-Hasan al-Shaybani rahimahullah gẹ́gẹ́ bí àwọn ti ṣe rí nínú sharhu ma'ani al-athar ti Abu Ja'far al-Tahawi wọ́n sọ bẹ́ẹ̀ nínú sírà àwọn sọ̀rọ̀ mẹ́rin nínú. lẹ́sẹ̀ ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀. nítorí pé táwọn sọ̀tún láti tẹnu ìlànà náà lóru kálífàtà rẹ̀ tó yọ kìí sọ̀rọ̀ àwọn àyìnbá kìí sì sọ̀rọ̀ àwọn akíọ̀ rẹ̀ rárá. nítorí pé nítorí lè mú wọlé ìnigbọ́jọ́ pé lọ́dọ̀ àwọn ànàbíyà ẹ̀ẹ́mẹ́jì wọn máa ń pè wọn fásùbà. wọ́n á sọ pé èyí tá a pè kálífàtà rẹ̀ tó yọ láti sọ̀tún láti tẹnu ìlànà kò sí rí bẹ́ẹ̀ lọ́dọ̀ hànàfíyà wọn àgbọ̀dọ̀ pé irun fúnrun kankan lẹ́ẹ̀mejì bí má fi ìdáàdì kan sọ tó fi dórí àgbà ẹ gbọ́dọ̀ pé irun lẹ́ẹ̀mejì ẹ yọ ọ̀kan lẹ́pẹ́ ẹ ti gbọ́dọ̀ pé irun kankan ti kò lè tó wọlé tó fi dórí àgbà bí àbọ̀ àníkà bá sọ pé ìrun alákọ̀ọ́kọ́ láti lọ àtọ̀ láti fẹ́ ìrun náà láti gba ìrun nù. bí ètò ọ̀pẹ lẹ́yìn gbàtà àlùfáàjà rẹ̀ fi náà àbí ètò àlùfáàjà rẹ̀ fi yọ. àlùfáàjà rẹ̀ ọ̀sẹ̀ ìgbàjà rẹ̀. ẹgbẹ́ mi ti ṣe jẹ́ ìdàgbà ìrẹ́ ló ti jẹ́ pé kò tó kí wọn máa ka síra àwọn èèyàn sẹ́yìn ló ń sẹ̀mí láyé òfin láì jẹ́ kí wọn kàdí táwọn náà ti mọ̀ nítorí tẹ́ bá ń borí mọ́ ìdáhùn tẹ́jọ́ wà láyé òfin kọ́ lásán àti ṣe wọ́n bí àti ṣe jù wọn. òye ti ṣe dandan gbọ́dọ̀ pé tí wọ́n kọ ẹlòmíràn mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ lórí títí ń lò lẹ́yìn

anábì sọ pé òní pinnu lẹ́nu fàtúwà ẹ̀ka náà ló pinnu ó gbọ́dọ̀ kí káfíńkì òun tó tó kí á ní sọ àdánù awọ ìyẹn ni pé tá a pè sí kọ́ ọmọ wa lẹ́nu rẹ̀ ìwé ẹ̀kọ́ fẹ́ẹ́rì mẹ́ọ̀ fẹ́lẹ́ ìjẹ̀bù ti jẹ́ mẹ́ọ̀ sòyàtọ̀ sí wọn tó tara rẹ̀ jẹ tó máa gbé síra fún àtúnká tó máa já wa lálẹ́ àwọn àti síra lánàá ọ̀gbìn wọn tara rẹ jẹ sọlọ wá wọn tara rẹ jẹ ìbọn yẹn bá ń ti ti wá àwọn àwọn síra ráńpẹ́ ráńpẹ́ orí tó ti dàrú lẹ́jọ́ sẹ́yìn tó ọmọ èèyàn gbọ́dọ̀ dáadáa sàǹfààní lára síra àwọn èèyàn ayé ìsìn àmọ́ kí ti pọ̀ ní the main ìwọ náà padà sínú àwọn síra àmọ́ wà tó gbé rẹ́dímẹ́tì là ń fẹ́ ètò ọkà tó lágùn ọkà péjì mẹ́ẹ̀ẹ́dógún tó ọkọ́ kẹ́lẹ́mà méjì yé àwọn èèyàn fẹ́ yọ àmì ìjọ ẹ̀kọ́ kan máa gbé mu wọ́n máa gbé mu bí ẹ̀kọ́ tí wọ́n ti ṣe lólómi tó wọ́n máa gbé mu kó lè bá tètè sáré jáde kúrò lórí rẹ̀ ó sì máa fi fa wàhálà ṣe lẹ́yìn àti ìgbésọ̀ nìyẹn ìta ti fẹ́ lórí ẹ̀ àwọn tẹ ń ka tẹ ń ka tẹ ń ka náà nù ṣé kò máa dá wàhálà lẹ ṣé kò Albani sọ ṣé kò Albani sọ ńgbà náà wàá kọ ńgbà tó sọ kọ anabi Albani ẹ sàǹfààní lára àmà rẹ àmọ́ tí wàá ti kékeré wàá sọ dà anabi ìgbà tí yorùbá ti wá mà lójú àmì náà ló ṣe pé ṣé kò Albani ṣé kò Albani ìwọ àwọn tó fi tọ́fẹ́ di olùmọ̀ tí wọn kẹ́kọ̀ọ́ pẹ̀lú píríncípù rẹ̀ àwọn náà lẹ́yìn tó yẹ pé nítorí wọn máa gbé ká tó ti máa fi fa wàhálà nù. ẹ̀sọ́ yìí pé ọ̀yẹ́ ọ̀yẹ́ fáwọn tí wọ́n ń kọ́ fífì wọn máa kọ́ sí ìmáàmù Málíkì ẹ̀sọ́ púpọ̀ dá wọ́n kọ́ sí àbọ̀ Hànífà ẹ̀sọ́ púpọ̀ dá wọ́n kọ́ sí ìmáàmù Ṣáfi'í ẹ̀ ló burú wọ́n kọ́ sí ìmáàmù Ahmad ṣé ṣé kàlàbá ń lọ adá fẹ́ kọ́ sí. bí nù kálú jura wọn lọ́nu wọn nígbà ẹni tẹ̀ ń bá tẹ̀mí lẹ́ẹ̀mà ẹni tẹ̀ ń bá tẹ̀mí lẹ́ẹ̀mà olùkọ́ àtàn wọn sọ̀rọ̀ wọn kọ́ alẹ́ pọ̀ nínú Islamic University àwọn four hundred level. wọ́n wá ní àbọ̀ hànífà sọ báyìí báyìí báyìí báyìí ọwọ́ tí wọ́n fi bí ọ̀kan náà wà kẹ́kọ̀ọ́ àbọ̀ hànífà yìí ẹ̀fà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ ẹ̀lẹ́ àlọ́ àbọ̀ ẹ̀mọ tí ń bá tẹ̀lé lẹ́nu kò sí kẹ́ ẹ̀ mọ iye àwọn àpáàdé sí lọ. àwọn tó túkun ẹsẹ̀ bàtà àwọn ìmáàmù yìí sẹ́nìkan bá sọ wípé Ibn Baz ọ̀sọ̀rọ̀ ẹnìkan wá lọ wípé Ibn Baz yìí à sẹ́nu pé kótó dákẹ́ àti tìjẹ́ tutù ẹnìkan pàtìlà fóònù rẹ̀ kọ́ òkè ẹ̀dẹ́kọ̀ àdúgbò ẹ̀kọ́ ẹ̀ àwọn àníwá ti méjì kọ́ nígbà tó ti bá wọn ti kú àti rí wọn ẹ bàbá wa rí wọn kí ló mú wa mọ́ka síra wọn kí ẹ fi mọ̀ pé yẹ àwọn olùmọ̀ ti lọ. problem tó wà fáwọn ìlàyé ìjẹ́ náà ń jẹ lẹ́nu lẹ́nu ìjọ kàn yín lẹ́nu ẹ̀ma torí ẹ̀ tó ti jẹ́ fáwọn olùmọ̀ ńláńlá yẹn láṣẹ kò sẹ́ni tó pè yẹn lọ síbi kó nìkẹ́ máa tẹ̀lé ẹbí tọ́lọ́ rẹ̀ ti kà náà dìlẹ̀ ẹ sàǹfààní lára kalu ẹ sàǹfààní lára kalu tóbi tó yàrá sàǹfà tẹ̀ ẹ sàǹfààní lára ṣùgbọ́n tí ẹ bá mọ bí wọn sáré ayé wọn pọ̀ ẹbí lọ́pọ̀lọpọ̀ ní nàìjíríà ní fún tí ń dá wàhálà rẹ̀ lọ́nà àwọn àti ń kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àlàkọ́tà ìyíyà lọ́wà láwọn yorùbá yìí tí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ àmọ́ òní kankan náà sọ símà símà wa nù ó ní gbogbo máa dín ó túbọ̀ sí kẹ́ ẹ̀ wá mà ọ̀la ẹ padà sílé kí ó kẹlọ kọ́nà bíkọ́ ẹ̀yin náà níbi láti láti láti níta ṣé làáyé mi fàáyé ẹ̀yin náà ní ìmà èyí tó ti kó rídìí múlẹ̀ tó sì rídìí múlẹ̀ tó lálàáfíà àmọ́ tí ọba jẹ́ bẹ́ẹ̀ à wàláhì mọ̀ṣẹ́lẹ̀ ìgbà tí lè bá kọ́ ọmọdé kan ṣòkòtò ń sòdì rẹ̀ ẹ wọ̀ wá nítorí pé àwọn olùmọ̀tẹ́rì ìyẹn tí làwọn gbà ìyẹn tí wọ́n lè ṣe déédéé ó sì lè má ṣe déédéé torí wọ́n ṣe màsùmí ṣùgbọ́n ẹni tí máa ń fẹ́ igi kò ní ọ̀jẹ́ nìkan nínú àwọn ẹni tọrọ ọ̀rẹ́ ọ̀nà àtà níbi ìmà ẹ padà síbi tó so gbogbo wa pọ̀ rúùtù máa wà àwọn tí ìràtọ́jọ́ ọ̀mà á ti kó tó wà wọn náà wá mà gẹ́gẹ́ báwọn náà ti wá mà kọ́ ọmọ wa fi àwọn àìsí àwọn ọkọ ọmọ fi ríran láti lágbọ́yé àmọ́ kí wàá ti fáwọn lọ́sọ̀ di fọ́ àlá nínú màrẹ́ ilé ìjẹ̀bù ti ṣe jẹ́ ìdí nù tó fi jẹ́ pé tẹ́lẹ̀ máa ti sọ sẹ́yìn bá ti ń wá mà dáadáa sẹ́yìn bá ń ka síra dáadáa ẹ̀ ti máa bọ̀ lókè rí i ti sọ àbí òye ibi ti ráì bí àná rẹ̀ ẹ̀ ti tó àgbèrè rẹ̀ táwọn èèyàn lọ́wọ́ so wọn tún láì tó bá kó bá ní màtara tiẹ̀ tó ń sàǹfààní lára ìgbé àwọn èèyàn míì yọ rọrùn fún ọ láti mọ kí làwọn náà sọ tó ti déédéé kí làwọn náà sọ fún ọ táàtì ìwọ wọn sọ tó ti déédéé ìwọ wọn sọ fún ọ mẹsẹ ìyá máa ka àwọn síra lórí olùmọ̀tọ́ fẹ́ràn tó fẹ́ràn yìí gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ yóò fi dédé àmọ́ bí àtúnṣe ni bí àtúnṣe ni bí àtúnṣe ni kò sí pé kọ́mọ̀ jọ ṣùgbọ́n ọlá tó wọ̀ sí lóye ló fi mọ̀ pàtì ṣe ni bí àtúnṣe ni bí tó bá kó wọn fọ́n tán láti jẹ́ kó pàdé rẹ̀ láyé lọ́wọ́ sọ wílé wọn náà bá ní ìjọ lè kàn lóyún sẹ̀ àmọ́ kí wàá ti gbogbo tó bá ti sọ nìyẹn wàá gbà wọlé sànàbì ni sànàbì ti mi àdéhùn gan ẹnìkan mú wa àdéhùn wa pàṣẹ títí tó fi débẹ̀ kò sí mọ́ṣíkìlà àmọ́ tí o bá ti bẹ̀rẹ̀ sí sọ tẹ̀síìrì tiẹ̀ fàdí àbí òye ipa àlàyé àdéhùn yẹn ni àlàyé àdéhùn yẹn ni èmi ò ní gbà wọlé torí ta ni wọ́ ń wò tẹlómìn náà ń wọ́n á wò títí ẹ̀ ń tún wò tẹlómìn títí lẹ́yìn ń tún wò tẹ èmi ò bá jáde pẹ̀lú kíni pẹ̀lú rìsọ́ọ̀tì kan àmọ́ tó bá ti ké tiẹ̀ náà nìkan àbọ̀lì rẹ̀ nìkan náà lọ́fẹ́ máa gbé ká iná ìdá tí wọ́n bá dá lóhùn ló máa wọ̀ kí wọ́n sọ ah, kí lágbájá ti sọ báyìí lágbájá ni màá ní sẹ́wọ̀n fàgbọ́ èyí ẹ̀ lọ́sọ̀ àgbọ́ èyí ẹ̀ náà sọ sọ tó lọ́ọ́ da sọ ni tìbó náà múnú tíra kan ni òun náà sẹ̀lẹ̀kì ni èmi náà wá lọ síbi tó ti mú un rí i pé èyí tó ń ó tún wá lágbára ju èyí ìwọ wà kọ̀ǹdẹ́ǹtì ní àbíkẹ́ mi ọ̀kọ̀ǹdẹ́ǹtì rẹ̀ tòbí mà ti tẹ̀lé mi jẹ̀ náà ẹ jẹ́ ká wá ìmọ̀ lọ́nà tó tó fi wá ẹ̀ ìmọ̀jì àwa mọ̀ lọ́nà tó fi fún táàkì máa fa wàhálà lásán náà lọ́wọ́ fi ní ti tọrọ nígbà tí wàá ti káṣẹ́ tí wàá ti já àwọn afóònù ní fóònù sàwọ́dí ìgbà tó ń fún un lọ àìdáàbò kí ni ìdájọ́ ọ̀gá àgbà ṣé gbogbo tó bá ti wá dà wọ́n máa káyọ̀ mọ́ bí kí ni ìtumọ̀ àwọn èèyàn kan lọ kẹ́kọ̀ọ́ ó túmọ̀ sí pé àgbọ̀dọ̀ kẹ́kọ̀ọ́ nígbà táwọn tó ti kẹ́kọ̀ọ́ ti pọ̀ láàrin wa àwọn ti tó wa àníbi ká máa fóònù Saudi kan àníbi ká máa fóònù Cairo wọn máa fóònù kọ́tọ̀ kékin ń yé àmọ́ bàtẹ́ ẹ̀ bá ti kọ́ mọ̀ kẹ́ ní ilmu wàhálà náà wàhálà náà gbogbo àmọ́ wa fóònù wọ́n ẹ̀ tó nísìnyí olùkọ́ bá ti yẹ ìwọ àtàwọn akẹ́lọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ wá dàrú àwọn ọ̀yà pàpà àtàlẹ́ ìfẹ́ sáà òní tó wọ́n máa bẹ lọ́kùnkọ́ kọ́ sọ ohun tí ò sọ tó dà kọ́ lọ́wọ́ àti pé wọ́n jọ òkú yọ wá tẹ́ nítorí bí láàánú gbogbo ilé ẹ̀yin kẹ́ wá mà sàfàkọ́hó ọ̀bùlàǹtìsọ̀wọ́dù ẹ̀ ní mà kó tó fi é ètò kíkọ ọ̀dọ̀ kákọ́ á tètè máa wá wá mà pé ó yìí òní yìí náà lọ́ọ́ fa fóònù káwé èèyàn gbọdọ wá ìmà kó ti nímà má gbéra rẹ̀ àti ibi tí wọ́n ti fi ọ́sọ̀ gà kó tó mà ti mà tí ti lè fi ọ́sọ̀ gà kàn láìpẹ́ nílùú ní sèyí ìlú ti ń wọn á kò sì máa kankan wọ́n tún wá dáná lẹ́kọ̀ọ́ tí wọ́n á ní màtà bàbá gbé lọ́mọ tó bá ti wọ́n láwà ní. ẹgbẹ́ láwà ní tí wọ́n gbé ẹ̀rọ ọ̀kan tuntun ìgbéraga láwà ní aṣọ láwà ní ìgbéraga òní wà lè lọ kẹ́kọ̀ọ́ mọ́ tó ọwọ́ á jẹ́ pé kàkà kọ́nà kọ́nà ọ̀rọ̀ àpò òòlù títà àbáwọ̀ gbìyànjú tó bá ti àwa ní táwọn ti pa tiwọn dẹnu tó wàhálà ni wọn wà èèyàn gbọ́dọ̀ wà mọ èèyàn gbọ́dọ̀ wà mọ má tu àti dépò àmọ́ má tu àti mímà tọba mímà dépò kan dépò kan yóò wúlò kan yóò wúlò kan láyé yóò wúlò kan lọ́la òkèèyàn a kì í wá kọ́mọ̀ nítorí kálíbà àti kàwé a kì í kọ́mọ̀ nítorí kálíbà àwọn èèyàn ẹ̀ gbẹ̀ka nítorí pé kọ́mọ̀ nítorí lẹ́yìn ọ̀ràn ní ọ̀jẹ̀ kan lọ́la òkèèyàn. èèyàn kọ́ mà nítorí kó lè bá àgbà ìmọ̀ kan kú lára rẹ̀ kó tó tara bí kan náà kú lára ló máa tẹ̀lé ọ̀hánlẹ́ sọ̀rọ̀ àdúgbò ọlọ́run ọ̀kọ́dà kò jọ fúnfún wa mọ́ni kó fún wa ti fún gẹ́rẹ́rẹ́ kó fún wa ní ìmọ̀ alágbàfà kọ́nà wa lọ lórí àti máa fi dá àmà ti wà ó ìfẹ́ dá ń gbọ́ táwé dàrí fún wa o fi da n gbo tawe tó ti balẹ̀ jọ lọ́kùnrin àti سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت kò sí tó burú kò sí tó burú fún ìgbà tó bá ń gbẹ́ nìkan ló lóyún kí kóòrùn máa ń pọ̀ ọ̀nà ẹ̀ ń pọ̀ ọ̀nà ẹ̀ jìnnà sí kò sí tó burú ká ta ẹ̀ tó wọ̀ ẹ̀kọ́ bá tó. àdáda lẹ̀. Ká máa ká tó máa ṣe ìjọba tí ó tí ó jọ pé à ń fẹ́ ń yáwó èèyàn bá ti kò wọ́n tó lẹ́yìn tá a ti pè wọ́n iná yẹn bí dáa náà torí rẹ̀ irú rẹ̀ wá lọ́dọ̀ àwọn hànàfíyà àwọn sọ pé dábàá tó pè wọn àbá òbúrú kátó máa ti sẹ̀kú yìí bí ká máa sọ pé ọ̀sọ̀rẹ́ ọ̀sọ̀rẹ́ iná ìta àkùnrin kan tó yóò jẹ́ ní wọn ṣe sàárẹ̀ àgbàlá ìṣẹ́jú márùn-ún. Ike alákùnbọ̀rọ̀ di ẹsẹ̀ ẹsẹ̀ ọ̀hún. Àti gbogbo bá àwọn ọkùnrin yẹn tọ̀tọ̀. Àlùfà irú rẹ̀ náà ní kéfẹ̀. Ọ̀rọ̀ bí kéfẹ̀ ti mọ kíláàsì. Nígbà tó súnmọ́ àsìkò tẹ̀sí lẹ́yìn lẹ́yìn tẹ̀sí pẹ̀rún tán. Àbí kó tó di pẹ́ pẹ̀rún láti fi márùn-ún ìyàmọ̀ pásìkò òun ti súnmọ́ bídà. Ìgbógbó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ because problem tó wà nípa àwọn yẹn ti dà pa àwọn sẹ́wọ̀n fún wọn ní fẹ́ mọ̀ ní gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ní nàìjíríà ẹ̀yìn tí wọ́n fọ́n gbé kíkẹ́ lóru wọ́n lè má jẹ́ ládùúgbò sẹ́wọ̀n pariwo lóògùn yẹn létí àwọn kan ní àwọn èèyàn lára àti ìdìbídì àbẹ̀ kẹ́ẹ̀pẹ̀ wọn ti tó ẹnì kan nígbà wo la lè gbé kíkẹ́ gbàtẹ́ ibi tí sẹ́ẹ̀tì tí ò ní burú bí tẹ́ bá ti tí ọ̀nà ká tí èsì pé àpolongo bá ti pọ̀ wọn tó lópin ìgbà tó bá ti tó gbogbo aládùúgbò fẹ́ gbọ́ fífẹ́ nítorí ìyẹnì lára wà náà lọ sí kẹ́kẹ́ ènìyàn lára làbọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wà láwọn àdúgbò ní nàìjíríà lórúkọ fáwọn tẹ̀lé súnmọ́ ẹ̀ lọ́nà kékeré ẹ̀ lọ́ọ́ fi ó sì bọ́tọ́ ọ̀nà ọ̀nà rárá kódà ó mú àwọn táwọn èèyàn wọ jàmá àwọn yẹn ó ní mẹ́mbà tẹ́tẹ́ ìdáwọ́gbé sí lóòrù ìdáwọ́gbé sí lóòrù kí ẹgbẹ́ àwọn èèyàn gbádùn. Thank you lẹ́sẹ̀ àwọn ọ̀sẹ̀ tí máa ń ní ìdìmọ̀ tó tí ẹni tí ń mójútó bá lọ tí nǹkan yẹn sì wà fún gbogbo èèyàn tó tó bá lọ àwọn ọmọ rẹ̀ náà wà ní táìpù ní tòmátì láti ìlú ẹnìkan ń pè ọ́ ìgbà tó kú ẹ̀rọ pé òun kúkè tó gbé ládàwà ìṣòro ẹni mọ́lẹ̀ ìṣòro ẹni mọ́lẹ̀ rẹ̀ nígbè. òbí tí wọ́n sọ pé sáàrà lè dé bẹ́ẹ̀ láì tẹ̀mùjẹ àbá tẹ̀mùjẹ láti ìṣòro ẹni mọ́lẹ̀ wà jẹ́ gbogbo ní ọ̀nà àti sásìkò ní wàá ti tó tọ̀nà pé ọlọ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ṣe lè máa mú tó bá dé lè máa mú ọba ṣe lè máa mú lẹ́gbẹ́ ti tọ́ gẹ́gẹ́ bí mọ́mọ́ kíláàsì kan ìṣòro ẹni mọ́lẹ̀ gbogbo bá ti ọ̀dà ní àwọn èèyàn yòókù lọ́jọ́ tí wọ́n bá bá wọn ni wọ́n máa sáré padà lọ sí ibi tó ti ń kírun fáwọn èèyàn àmánà tó tó bá wọn kú kò sí tó burú wọ́n lè fọ ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ wọ́n fi nǹkan yẹn náà lọ wọ́n bá ní kọ́mpítẹ̀ǹt lọ́ba kó dúró sùn. bá dá nǹkan rẹ̀ wọ́n níbi pé wọ́n á fọ́ àmọ́ bá wọn ju nǹkan kan ọ̀pọ̀ ojúkù rẹ̀ jẹ́ láyé rẹ̀ ẹ̀rọ gbígbà mi ti máa fa wàhálà mi àbí òye ẹ̀ní ìbẹ̀rẹ̀ kankan nǹkan rẹ̀ ni ọwọ́ á kú wọ́n á ń bọ̀ wọ́n á sọ pé ìmáàmù bí o ìwọ lọ́ọ̀bà má da wàhálà rẹ̀ nígbà tá a bá nínú ọmọ rẹ̀ tó lè pé àwọn náà ní wọ́n ti ojú ìṣẹ̀lẹ̀ kan wá kọ́ máa ṣe for the time being títí tí ó tún ti bọ́ sọ́wọ́ wọn padà. àbí òye wa àmọ́ nǹkan náà ló fi jẹ́ pé nísìn mọ́tíláṣí ẹ̀kọ́ pọ́blíkì gbogbo ẹ̀ lọ́jọ́ dáwọ́ lẹ́jọ́ kọ́ ẹ̀yin náà yẹn lèmọ́mù ẹ̀yin náà yẹn kiri tọ̀ ilé ilé yẹn jẹ́nẹ́rálì tó wà lẹ́sìn tó bá dé pé nìkan lọ́ba kọ̀ nǹkan rẹ̀ níbikíbi láyé kó wọn bá ti ní tí wọ́n ti pọ̀ nípa ìlú máa mú rẹ̀ tó bá kú àwọn ọmọ rẹ̀ náà ní ní tó bá kájú òsùn náà nù wọn lọ bá lọ. àwọn kájú òsùn àwọn ọlọ́wọ́ ẹnìkan wá ìpínlẹ̀ ló lè dá wàhálà lẹ̀ àwọn ọkàn tó ọkàn lówìà ọkàn bọ́ wá dúgbà ètò bọ́ síbí bá ìjọ ẹ̀kọ́ wa lọ bẹ̀rẹ̀ ní ẹ̀ẹ́dọ̀ ìsìlámù ti fẹ́ ìǹtẹ́ ìṣèjọ́ máa dá wàhálà lẹ̀ abẹ̀rẹ̀ fáwọn ìṣúrẹ́ ló ti sẹ́pẹ́ táwọn olówó bá kọ́ bákan méjì ní sọ́jẹ́ káwọn ọmọ rẹ̀ àwọn ní ọmọ kírun bẹ̀. àbí kó ti jẹ́ kó lọ́wọ́ mú ìmáàmù wá yóò wá kò fún lélẹ̀ ìmáàmù tí ó mọ kírun ti bá a gbàgbà yóò tún máa gbowó. Àlàyé lè yàn mọ́ àmọ́ bẹ́ẹ̀ ti mọ̀ láti sọ̀tọ̀ ọ̀sọ̀ ọ̀sọ̀ àmọ́ kò ní pọ̀ sókè. Àti sàlàyé rẹ̀ lọ́jà kú. Bọ́lọ̀ ẹ̀tẹ̀kùwì kí ló ní í ṣe pẹ̀lú tó tó ìjọba tó máa ni yóò máa tún lò ó báyìí ni pé àbíláàbù lò máa tún. a ti sàlàyé rẹ̀ sáré lónìí lónìí àtàlàyé wọ́n fi hàn án lójú ọ̀rọ̀ àti mọ̀lára àdéhùn ànábì sallallahu alaihi wasallam náà ló mú wa wọn ní sẹ́lá ti hàn án lójú oorun ọlọ́run ọba ló fẹ́ àtọ̀dọ̀ ọlọ́run ti máa wá mọ́ mọ́ lálà àtọ̀dọ̀ àṣepọ̀ àná ti máa wá. lẹ́yìn àti ọ̀pọ̀ ẹ̀rọ kílẹ̀ dè yorùbá wọ́n gbogbo àlá lánàá àbí òye wa lédè yorùbá àlálàmà nàìjíríà àfẹ́fẹ́ ìdí wa àfẹ́fẹ́ ìdí wa sọ wípé tí ọlọ́run ló máa ti dáadáa mọ́ eléyìí àtòkò máa fi hàn mí tó ọba láì dá ọtòkò mọ́ lálẹ́ sọ ìṣẹ̀rí àrẹ la fẹ́ ìdí wa lójú but ní yorùbá lẹ òfin àlànà làwọn so àmọ́ lábẹ́ ìṣẹ̀lẹ̀ àrí pé ìyàtọ̀ ń bẹ láàrin àrùkìá àti xulù àti àti xulù pété máa léèyàn lálà àìdá wọn fi hàn án lójú oorun kí ló rí. yóò ṣe fúnra na àbí tó wá pé jàmọ́ obìnrin ẹ̀yìn ti ti mọ̀ pé tí jàmọ́ ọkùnrin àti obìnrin bá ń kírun ìgbà wà sọ kókó mi yóò ṣe fún ọmọ kékeré ìwọ àti ìyàwó rẹ̀ lẹ́nu kírun wọn ló ṣe fún ọmọ bẹ́ẹ̀ ni bọ́lá ti tẹ́lẹ̀ tó. ọ̀sẹ̀bọ̀ náà tó kẹfẹ́rí ọ̀sẹ̀bọ̀ àárín jẹ àárín torí tí mùsùlùmí náà máa ń lọ ilé àwọn àlùfáà bí ọ̀sẹ̀ kù mùsùlùmí má tó bá ti gbà wọn bó di kẹfẹ́rí kátó wá fi kẹfẹ́rí o ó tún wá ti kúfúrú plọ̀ ṣàkílẹ̀ yẹn ó ti kú dáírà tá a sọ̀rọ̀. ǹjẹ́ ọ̀tọ́lá àlùkàtẹ́kì làwọn akùnrin ọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀fẹ́ gbaládàá. sára ndị sọlọ́lá àtúnlá mo kò sí ní ọgbọ́ ohun ẹni tí ń pè ọ́ èèyàn àbájáde èpè àbí òkúta àbí nǹkan kan àbíkọ́ jẹ́rì fún tọ́lá ní bí kékin ní ohun mọ́kàlá àwọn fẹ́ gbọ́ gbogbo ọlọ́ọ̀fẹ́ràn nàìjíríà náà ohun rẹ̀ kò náà. ìyàwó dùn lẹ́yìn ọ̀pọ̀ wọn àwàdì. Bákan mẹ́rin àkọ́kọ́ ni pé kò sí òun tó ń jẹ ajá wọn nínú ìṣẹ̀lẹ̀ àti ìṣòwòn sọ láti tàràwé ọ̀wà ìyàmù lè ọ̀wà ìyàmù ọ̀mọ̀mọ́ ọ̀wà máa ṣàmù bá wà. torí ẹ̀ la sọ pé ní ẹ̀ bá ń tí òun yẹn tó wá ní wọ́n lọ́mọdà ní aṣámù ìtọ́lọmọdé wọ́n pọ̀ sí i. ọ̀tún àti ìgbà ẹ̀ ọ̀wọ́n abá fún kọ́ láti tàràwé ṣé o lè tẹ̀lé ìmà pẹ̀lú àníyàn ìṣá bẹ́ẹ̀ wàá tẹ̀lé pẹ̀lú àníyàn fún òfin ìṣá àmọ́ráká méjì péré nígbà tó bá tú méjì tó ń bá sálámà bọ́tà táyà ò ní sálámà wà wá dìde wá tètè mọ méjì tó kú wa tó bó ti tẹ̀ eléyà ó túmọ̀ sí pé kò burú sẹ́ni tí ń kí ọ̀nà ẹ̀kọ́ kí lẹ́yìn tí ń kí náà ti lọ ẹsẹ̀ máa ń gbé ọ̀ràn ẹ̀yàn ìṣá ẹ̀ lẹ́yìn rẹ̀ nígbà tó ń tún kí ní nàbìlà subhanahu wa ta'ala wa hamdi ẹsẹ̀ lọ la ilaha illa anta astaghfiruka wa atubu